ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfáwa àgbà níbi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nàbí náà tàwọn ará ní rẹ̀ tàwọn sùhábà rẹ̀ ń tọrọ bẹ́ẹ̀ wọn bá kó sánú àwọn náà tíra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàárọ̀ ọjọ́ òní oníyàn alfatawa almuhimma àwọn ìdáhùn sí béèrè ẹ̀sìn tó ṣe pàtàkì tí bàbá wa sama'at sheikh abdulaziz bin abdullahi bin baz mufti diyar saudi mufti àgbà fún ìgbìlẹ̀ saudi tó ń dáhùn wọn béèrè náà kìtàbí zakat nìkan kàlọ́wà ní gbọ́dọ̀ kàlọ́wà lọ́mọdé àfọ̀ọ́lúwa lálùbáríkà láti mọ̀ yóò zakat نعم كوش تقول هذا ليه كل يوم سبعين هلا هذا بلا بلامان من now you are talking Thank you ìjà ti gborí nǹkan ó di àìjà lọ. Wọ́n ti rán ṣe ìkójú gẹ́gẹ́ lẹ́yìn àbàlọ́ Ó jọ pé ní ogún ọdún ìgbẹ̀rún lọ́wọ́ máa ní ọdún bẹ́ẹ̀ yọ̀rọ̀ ìsìlámù kọjá wọn. Ẹ̀yìn ẹni mọ́tẹ̀ ẹ̀wá ti lè tí ó dá sí tó wá sí dáadáa rẹ̀ ń tí náà àìsà àbúrò. Ẹnu àlẹ́ tó pín tí ó ní ẹ̀tún sọ pé àìsà tó fi sí dáadáa yìí. Amẹ́bí gbogbo ọ̀nà tí wọ́n á rí ẹ̀fọ́ ti rẹ̀. Wọ́n mú ìyẹn lómi ìyẹn lómi àti àmọ́ ọ̀nà sílẹ̀ kọ̀ọ̀kan. Ọmọ ìyẹn lómi ìyẹn lómi ìyẹn lómi ìyẹn lómi ìyẹn zakat al-qurud zakat gbèsè àbí ìrìnfà nǹkan àwọn kò lè ní seven oh seven àbí. alif al-qurud zakat sowó tí yẹn tó jẹ́ yẹn gbèsè lẹ́yìn kalori nǹkan jẹ lórí wọ́n wà lọ sọ à kọ́m lórí àìsàn kalori. alif al-qurud zakat. الجواب إذا القرب إذا صار إليك وحال عليك الحول بين وتبا بعد دورة تقول أوياني تقول أوافي في أدوك قبل أن تنفقه تسكيه سوى كتما نام أيضا قولي لأنه صار مالا لك يكبتك إياه tòmí ti di owó rẹ̀ owó rẹ̀ lówó yẹn wà owó yẹn wà lọ́wọ́ rẹ̀ wọn lọ lówó yẹn owó yẹn ti wà lọ́wọ́ rẹ̀ fàyídà àkàtà zayidi muhammed dinar tó bá gbàgbọ́ zayidi one thousand dinar àwọn alfẹ́yìn àbí two thousand dinar àwọn mẹ́ta ans àwọn asfẹ́rẹ́ àbí one hundred thousand dinar. وأكثر بالبيل وحال عليه الحول تواتي وان وحول ودك قولي الوغل وهو عندك هو إذا وردونه فإنك تفكيه تري غير كالوري لأنه بقبض سارة مالا لك ترجع الوغل بالبغول وصار دينا عليك لأخيك fẹ́rẹ̀ pé gbèsè lọ jẹ fún ọdọ̀ màyà rẹ̀ fàálẹ́gbà àǹtòsíkì lọ́nà ní kò sí màkàrà kàmá tó pé àbúwálò ọkùnrà lẹ́tì já àtìká bí àtọ́ àwòhẹ́gbà àwògẹ́rẹ̀ rẹ̀ bóbi yọ zàká lórí àwọn owó mi wọlé wá bẹ́ẹ̀ wọ́n bùn ni àìtọ́rẹ́ ni àbí àwògẹ́rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ من طرق شرعية يقول بدو أن توبع وأن الشريعة الجوع نقول يتقالوا لي وعليكم السلام بالله bí lóòrùn bí nípa lóòrùn ní ìsìn ní ọmọkùnrin lóòrùn àbí lóòrùn náà kọ́ni tí wọ́n yẹ bá wọ bàtà tó kó wà ló fi lo owó yẹn ó wá pé ọdún kan lọ́wọ́ rẹ̀ ó di lọ́rẹ̀ ìdọ̀ka lórí rẹ̀ ọmọ ìṣàfọ̀mọ́ rẹ̀ ó di yóò. owó tó wájú tó wájú wa ń tàpé yìí ní ìdọ̀ka lórí rẹ̀. owó ni lísìn lápèjúwe wọ́n fún mi lọ́ndẹ́ mílíọ̀nù náírà lápèjúwe. ó lè yọ̀ pẹ̀lú yìí. ó ti gbóǹtò sí ìgbà yìí ọlọ́gbìn ilẹ̀ náà wọ́n bí kìí bí kìí náà. Ibi kọ́ mo ní ọmọ yá mi ní o, wọ́n kò jù tó wá ojú wá pọ́nù kan lọ́wọ́ mi tó ń tọ́ ọgbà ìwàdà ní oúnjẹ kò ní tó wọ́n wọn wọ́n gbọ́n mi ní yọ sàkà lórí ọjọ́ ìgbìmọ̀. ọmọ sàkọmọ owó yìí tó dá wọ́wọ́ ọwọ́ ń bọ̀ náà lọ́wọ́ yóò yọ sàkà lórí òun lè rí yọ sàkà lórí owó yìí kò sí ní ọwọ́ rẹ̀ àmọ́ ọwọ́ ọ̀tọ́ wà yìí ó yọ zaka lórí ẹ̀ ó di é. wọ́n kí wá lé ọ̀rọ̀ ẹ̀dẹ̀ kan fún jọ́ọ̀nù. Ara ndíṣe ní afẹ́rẹ́ avoid money kí wọ́n kó owó wà lẹ̀ láìsí. Ṣèrí àwọn tí owó wà lẹ̀ lẹ́jẹ̀ pé èyí ṣe tuntun tí àwọn èèyàn yìí ló ń kó pamọ́ ẹ̀ tí yẹ bẹ́ẹ̀ fara mọ́ lára ìṣẹ̀lẹ̀ àmọ́ kó yẹ máa ọmọ iṣẹ́ òní táwọn èèyàn yìí kó gbogbo kó jọ fún ọ̀rẹ́ ìṣàkà lórí ẹ̀rọ abúrú gbà àwọn yóò ń tẹ́lẹ̀ táwọn bá kó jọ ẹ̀wọ̀n yẹ̀ ìṣàkà lórí ẹ̀ tó bá ń kó dáwọ́ padà polówó wọ́n á gbowó tó sọ ó ń tọ́yìn ọ̀yọ́ ìṣàkà ọmọ tó rówó sí ọ̀wọ̀ ìwọ́n tó wà lọ́wọ́ ìṣàkà ẹ̀yìn àwọn tẹ́lẹ̀ kàjẹ́ ó di ẹni tó gba ló wọ́n ń lo kàkà hmm. ó lè fi sábà bí kí ó ti jẹ́ ọ̀rọ̀ láti bẹ́ẹ̀ni nítorí zaka yẹn tó gbọ́n zaka náà káàkà sáàmù tó gbọ́n zaka náà kọ̀ ọ̀hún fún àwọn ẹ̀gbìn ìjọ tó ló sọ pé wọ́n nọ́ọ̀sì wọ́n máa lọ́wọ́ ìdìbò ọmọ zaka ìfọ́kànmá àwọn ìfọ̀máyọ̀ dúkìá yẹn ọ̀fọ̀ ọmọ ẹni kí àlùbáríkà lè wà wọ́n dúkìá yẹn ìwọ́tọ̀ tó wà lọ́wọ́ rẹ̀ ọ̀gá lọ́rẹ̀ kó lè wà wọ́n ẹni tó wọ̀ rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ kó lè ó di tí wọ́n lè gbé ẹgbẹ́ kó lọ kíjọ ni ẹgbẹ́ pàìlì kíjọ ni ẹgbẹ́ rẹ̀ náà kó lọ ó di àwọn ẹ̀rọ lọ́wọ́ bá wà tí wọ́n fi wọ́n ṣe

náà ṣe o. lórí ìjọ dábàá gbogbo ẹ̀kọ́ lórí lórí ìsìlámù sílẹ̀. ìsìlámù ti yàtọ̀ ọmọ àtàwọn ìjọba ní òwe ǹjẹ́ nǹkan kan lè fọ́ mọ́ lórí ìdàkà yẹn lórí ìfọ́mọ́sí aláwọn ẹ̀kọ́ mùsùlùmí dáadáa ọ̀pọ̀lọ̀ rọ̀bì lónù rìbá mùsùlùmí dáadáa tábà ń fún ní fàtàwà lórí ẹ̀ gbígbà ìlú ṣe àwọn ẹ̀kọ́rí dáa mùsùlùmí dáadáa ọ̀dọ̀ mi mùsùlùmí ọ̀pọ̀lọ̀ rọ̀bì lónù rìbá àwọn ọlọ́run bí a bá wa ṣe nìsí pàápàá jùlọ ní nàìjíríà wa yẹn sí àwọn báńkì islam ti débi mẹ́rin àti márùn-ún ní mo gbọ́ nìsí a ní jaiz bank ètò kọ́ bẹ̀rẹ̀ àbí kótó ودي يعني جائزة يعني تاج استنبك اولا نسوي له من انفلت بانكينج بيع عملت في جائزة جائزة بيع سو كل عام يلا في بلون ربا لا ما ربا عبروني عبروني سو مسلم ولا ربا عارف ما انقلت ما يدخلوا له ربا على حفر امان èmi ò fara máa ń tèmi o má bínú tuntun lọ́ọ̀bà. Everybody who has to work for the past 10 years, and so many 3 million, so many 5 million, so many 10 million, so many capital, or cooperative ló wá. Ṣé àwọn ẹ̀sùn cooperative rẹ̀ ó mọ̀ yọ ọ̀ṣàká lórí owó tó wà lọ́wọ́? Ṣé ti bá mẹ́ gbóyè lọ́wọ́ fún ọ̀sán lójú ẹ̀rọ ìgbà? ẹ̀yìn tẹ́ owó ìbẹ̀lẹ̀ ẹ̀lórí ẹ̀yìn tẹ́ ìbẹ̀lẹ̀ bí àgbẹ̀ fún pamọ́ sí bẹ́ǹkì ẹ̀yìn ó ní ìdòkúnlẹ̀ tó bá tẹ̀ bá tẹ̀ bá gba bẹ́ǹkì ìyẹn gbowó rà níbẹ̀ kan lẹ́yìn kàpẹ́tì ẹ̀gbowó rẹ̀ wà nígbò tí lọ́wọ́ ní ọwà ti dá ìgbò fún pamọ́ sí bẹ́ǹkì náà wọ́n lè zàkà lórí ẹ̀ ó ní ọlọ́mọta sàrẹ̀ wà báàbù zakati bìhí ma ti àná àná بهيمة الأنعام باب زكاة بهيمة الأنعام باب زكاة كونسي بي مالو بي رانكومي بي أتبع بيلو question 7 of 8 رجل عنده أمية من إبل من الإبل لكن أغلب السنة يعلفها هل في الزكاة question 7 8

يدرك عليه الزكاة في الزكاة في الزكاة الجواب إذا كانت مشاعية في الإبل أو البقرة أو قلم ليست سامعة جميع حول, حول أو أكثر فإنها لا يجب في الزكاة إذا كانت مائشة تبقى يكون دائما máṣíà máṣíà ẹlẹ́gbẹ́ ń gbà ń gbà láti bìkan síbi kan nù nínú ẹ̀dù nínú rànkúmí awol zakar àbí màálù àwọ̀ gánà àbáwọn ẹ̀rọ lẹ́yìn sáàmì àkéde ọjọ́ kó síbi kan náà tí wọ́n ń tọ́jú wọn kò náà ń jọ fún jẹ̀mí àtúwà ọ̀dọ̀ yìí jùlọ ọ̀dọ̀ yìí pé bí ilé lùsọ́ nínú àwọn òkú wọn o àmọ́ gbogbo àwọn wọ́n lẹ́yìn wọ́n ní trent ọlọ́gbìn trent fún ọgbẹ́ wọn ti ṣe ara wọn tó máa ra oúnjẹ wá fún wọn tó máa ra oúnjẹ wá fún wọn ní ọ̀rẹ́ sọ wọ́n á wọ́n jẹ́ ọ̀rẹ́ tó wá alẹ́ yìí àbí ẹbí ẹ bá máa rẹ́ bí ẹ ní ìlú nǹkan kan kò sí ní tó kàn pọ̀ náà ń kọ́ di ó ní ibi tí ó tó màgbé mi. wọ́n ń ọrụ o arákùnrin kan olówó wá Nàìjíríà àti Áfíríkà láti gbẹ̀gbẹ̀lú wọ́n á ní kí ni nǹkan ìmọ̀ tó mú kí ni nǹkan ó ní nǹkan ìmọ̀ tó ń pè bí táwọn èèyàn gbé làwọn ẹran náà gbé ó ní àwọn ẹran àwọn màálù nǹkan kan àwọn ẹran àwọn ajá gbogbo ẹ̀ inú táwọn èèyàn gbé náà أولي أفعل إنها لا يجب عليه فجاءت توعد هي من الوالدين كأن يفهمون فوضقها حبيب باله فإنها لا يجب عليها في الزكاة كيف بكوثر لأن النبي صلى الله عليه وسلم شرك في وجوب الزكاة فيها أن تكون سامعة سائمة إذ صلى الله عليه وسلم ó fi mọ́jẹ̀mí sí fún ìjàká lórí nǹkan ọ̀sìn báwọn wọ́n sọ pé kọ́lọ́ pé kọ́lọ́ pé ìjà tí wọ́n tí wọ́n wà lójú kan náà ẹ̀yin na àlàfọ̀ ó sọ ibù ha gáàlì bẹ̀rẹ̀ àwọn torí ẹni tó ní àwọn nǹkan ìfú ń ṣe wàhálà lórí ẹ̀ láti máa wọ́n jẹ jẹ fọ́ títí tó àjọyọ̀ àwọn ní ìsúlẹ̀ àwọn àbí àwọn olùkàn فلا زكاة فيها زكاة إلا أن تكون التجارة تاكوي أرودني تاكو بيتها تاكو أرودني تاكو بيتها أرود التجارة فإن أعتدل في الزكاة تجارة بدل زكاة يلوية يعني ما تنع نجوي وما تنع نجوي ما تنع يلزم كما لو ما تنع نجوي كل زكاة لوية شابوني ولا àwọn yàrá tó mọ́tò méjì tó lórí tó bá ní fẹ́ tó bá fẹ́ tó fẹ́ tà òun yóò fẹ́ tà ní yóò fẹ́ sàkà lórí rẹ̀ ó di èrè sọ ọlọ́mọ náà sọ̀rọ̀ yìí wa. إذا كان نصيب الابن أو الذكر أو الذكر أو جنن لم يكمل فلا زكاة فيها. فهذه نساب رانكومي àbí màálù yẹn àbí nǹkan ọgbọ́n ẹran ọ̀sùn yẹn kò tí ì pé lámẹ́kùnmá bí wọ́n ti pè fẹ́ láàrín káàkiri لا يدم بعض إلى بعض لا لا يدو كبير يرى كمي فوتي أنا أبجان على هم قالوا كجابة فلان ولو كان عند إنسان ثلاث من العلم ودين أكو جويتين باني رانكمي متى ودين ودين لكاد مئة وعشرون كل ما أدك وعشرون من الغنم لكنا ها مدفونين الله يكون يسوع كذلك وينادي نعم فإذا عالف صاحبها غالب الحول أو نصف الحول تقول أنكم تقولون لهم بيسوني أن يقولوا láàrin bí ọdún kan àbí ìjọgbàjọ pàláàdù káàkiri kò ní káàkiri ilá ìtẹ̀kọ́ láàrin kìdí àrà tó ẹ pé fún ọbẹ̀ ìtàlùkù oye fa'inahun fa'ina ha tijara tó yẹ dìbò sí àzùkátù tijara yóò yẹ pé nǹkan nǹkan tí ń tà ní kiri zaka ẹran ní ọ̀yọ́ lórí kiri zaka tijara zaka owó ní ọ̀yọ́ lórí olùdókòwò ẹ̀yẹ kó mọ́tò láti ojú rẹ̀ tí ẹ bá ní mọ́tò mẹ́rin márùn tún lò ó di oníyẹ̀ zaka lórí àmọ́bí ẹ̀kọ́ fẹ́ tà ní yẹ zaka ní orí ẹ̀ ìdìbò àlẹ́ zaka tìjà ọ̀tẹ̀kọ́ ní zaka ní ọ̀rọ̀ ní tìjà ẹ̀rọ ní pé nǹkan tó fẹ́ tà ní ọ̀rọ̀ ní wọ́n yọ ẹ̀rọ ní ẹni tí ọdún wà ládùúgbò rẹ̀ tó tálíkà ní àbí iná tí a bí àdúgbò wọn ní ìlú káyọ̀ fún wọn àbí tálíkà lọ́rọ̀ ìlú káyọ̀ fún wọn òun yóò àárọ̀ òun máa dúró ìdíje ní kọ́ta ni àti ọmọ akóni ọmọ àti odi òun ló ti di àyọ̀dẹ̀ pé ọjà kéńtà ni kàlà ara àdúgbò bí ilẹ̀ ní ẹ̀bá nílẹ̀ olùmọ̀ ọjà ìgbà ìtọ́ tọ́jú ilẹ̀ yẹn fún kódà bọ́ wọ́n ti wo zaka nisaab àmọ́ wọn gbọ́ fẹ́ẹ́ tàlẹ̀ wọ́n yọ zaka lónìí wọ́n sọ yàrá àtàkùn ní wọn pẹ̀lú wa àtàwọn mọ́tò orí wọn náà rìn hà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlà bálaga kéèmù mọ̀ọ́dọ́dà nínà lọ́sẹ̀ gbà láyé pé ọba ti wọ kéèmà ojú wọn pé ó sùn tó dáa lù lásìkò yìí nínú àwọn nìsáàbù gbà ìgbé náà ní the gold ọba ní gold ní ọba ọba tó wọ́n ní nìsáàbù rẹ̀ ọ̀ sí dàbí silver kàmá àtàkàjà màbá ṣàlàyé síwájú. Yeah kókó mi kókó dúkìá kàrẹ̀ lórí

ilé ògbóni àkìyàmà ilé ara palórí ẹ̀ musa náà fẹ́ràn pé bí ẹjọ́ kó ojò sílé ṣe bí àwọn kílò kó ojò sílé ó yẹ kó fẹ́ nìkan kó máa fi sòwò ó di ṣe ṣe bí àwọn fara máa ké owó kan wà kó máa wúlò kó máa wúlò ara o gbogbo àwọn èèyàn yìí wọ́n kó ojò tí wọ́n kó ojò bílíọ̀nù bílíọ̀nù jọ sílé nìkan. gbogbo ìṣẹ́jú nǹkan tí wọ́n lò ní ẹ̀ pé ẹ̀wà ni ó bẹ̀rẹ̀ láti dùn nínú tó wà lára kókó pamọ́ ni. kókó pamọ́ ni torí pé kí ló wù ìkó sọ́run tó tún wọ nìsáàn jágbé bóyá wọ nìsáàn tó tún ní ìjọba lọ́wọ́ wọ́n fi wọ nìsáàn ẹlòmíì mi nínú ìkókò pamọ́jà mi. ìjọba ìjọba tóbi ọ̀rọ̀ yóò ká ní olú yẹn. ìgbẹ́jọ́ tó wá ní bàtà bẹ́ẹ̀ náà pàtà mi. àti pé ọwọ́ fún ìgbàgbọ́ owó owó òǹtọ́ ọjà títà lè lò. àwọn kíra tí a ti dá ìtọ́jú òun ni wípé wọ́n tún rẹ̀ àgbóyè kí wọ́n lè lò kárẹ́ ní ẹgbẹ́ fún pamọ́ náà òun ni

àwọn tó ṣe láti ṣe tẹ́tẹ́ ní haram tábà yóò dúró ní ọjọ́ ìgbà ìpínlẹ̀ ní nàìjíríà bẹ́ẹ̀ sí ṣeré àfikẹ́ yẹn yọ ọ̀rẹ́ kalẹ̀ kọ̀kan jókòó kọ́kọ́ wo kó kọ̀kan máa wọlé lásán ọwọ́ ó yẹ láti put it to rich àwọn tó fi wàhálà tó máa lọ wọ́n kúrò rẹ̀ àwọn obìnrin wọ́n lè ṣọ́ wọ́n lè jù ìyàwó ìyàwó yẹn bá èmi ọmọ pààlà nígbà máa bọ̀ ibi tí fẹ́ mọ̀ gbà. yóò fẹ́ ní sọ̀rọ̀ yìí ni ó lè lẹ̀ ó lè ní. ẹ ẹ ìtura àná ó lè ní ìtura àná ni ó fẹ́ jòkó lẹ̀ báyìí. ọ̀rọ̀ yàrá wọn máa tẹ òkúta wọn máa tẹ ẹgbẹ́ wọn ti tẹ kànáà ju kílẹ̀dá. àbáyé ni olè ṣùgbọ́n. ó lè ní wọn kó wà bẹ̀ ẹ̀rẹ́ mi títẹ kọ̀mpútà yàtọ̀ tírẹ́dì mu ọ̀ àwọn tí wọ́n tírẹ́dì ọ̀ ṣe ṣe lẹ́nu gbogbo ọmọ bá jọ máa ń tó ní gbàgbọ́ jù báwọn Islam ó yá yìí ó dùn. àwọn eléyìí ń gbá àwọn tí wọ́n ń tẹ́lẹ̀ ju àpẹẹrẹ pé fún mọ̀ mọ́nítọ̀ mọ́nítírì àpẹẹrẹ tó bá jù wọ́n rà kí tó bá lọlẹ̀ tó bá fi yàwó àwọn búkú àwọn ẹ̀rẹ́ pọ̀ ó lè làwọn yàwó ọlọ́wọ́ إن الحلال بين وإن الحرام بين وبينهما مو متشبهان لا يعلمهن كثير من الناس ومن تقع شبعاته فقد استبرا لدينه وإرضه ومن وقع في الاشتباهات كلمه وقع في الحرام كالراعي يرحى حول حمى وزي مثلي وما جرد ياهو جاتريدي من الجزء yọgá sàfilẹ wọn bẹ tẹdà lọlọ lọ dà lórí fún abrahamu lówó kó gbọlọ sí china lọ fẹlẹ lọ lọ fẹlẹ mo dé polówó fún mi lọ sọ̀rọ̀ báyìí lọ pé tó ló mọ Thank you ọ̀pọ̀lọpọ̀ ọdún fún ìlú tó gbé lọ bẹ́ǹkì islam tó gbé bẹ́ǹkì islam ní à jaiz bank ní bẹ́ẹ̀ tó ní egypt bank ní bẹ́ẹ̀ charles bank ní bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ń fowó sòwò ọkàn ti balẹ̀ àwọn náà olùṣọ́ọ̀tò tó gbà kó wò ní àmọ́ ọkàn balẹ̀ níbi ilé yìí ṣé àfọwọ́ profit ọ̀hún ọ̀nà bẹ́ẹ̀ sọ ìgbà tí wọ́n bá sọ ìjọba sọ ìgbà náà.

báàbù kí ẹ̀gà ẹranko máa màlúù àbí ẹranko gbogbo máa màlúù kó lè bà kí ní sáà oníranko ní ọ̀wá tó ní sáà ọ̀wá ní màlúù fún ìjẹ́ papọ̀ ọ̀lẹ́bàá ni àmàlúwà ṣe ní ẹ̀rẹ̀ àwọn nǹkan ọ̀sìn nínú àwọn àràkúnmí wọ̀lbọ́kọ̀ àbí màálù àwògánà bàbẹ́rẹ̀ ọ̀sìn láàánú sàábù màálù onínà ní sàábù ṣètàmì làájúbù sí àjàkà àtàrà tẹ̀lẹ́wà kò sí àkàlórí àti tó bá pé ní sàábù máa tàwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn sẹ́ńtì ẹ̀fẹ́ التي من جملتها تدل وحضورها أن تكون ابن وبكر ونقلا سامعة سائمة فيكي رانكمي مالوية أروسية بقوة وانتظر وني ونجح وهي تبلغها من راعية الجميل حول أو أكثر طب وده تدوي شو عاوز ليه بيحاول يكون ذلك فإذا كان نساب لابن أو بكر ọ̀gá mi lámì lẹ́kùn fẹ́lá zakat fìyà tí wọ́n pé nìsáàbù ràkúnmí àbí màálù àbí ẹran kò tí ì pé ọdún kò zakat sí bẹ̀rẹ̀ wọ́n la ẹ̀dùn mọ̀ bá àdúrà àbí àdá àgbẹ̀rẹ̀ sí ràkúnmí jọ yìí ẹran míì màálù wọ́n láwọ̀ káyánà ìndẹ̀ ìsáàbù fẹ́lá tó ní ẹ̀rọ tí ẹ bá ní ràkúnmí mẹ́ta ó lè yìí. باللقية والعشرون inú àwọn ìjẹ́ pé wọ́n ti pé nǹkankan lórí ogún nínú àlà ìbẹ̀ nínú àlùjánà nínú ọmọ ìlẹ̀kẹ́ àti fún àwọn tí ó ti dékò kó pé ìṣòro náà ní àlùbáṣàrì àbí ogún nínú màálù ìlẹ̀kẹ́ ní àti lámì ẹ̀dùn tí ó ti pé àlá ìdúgbò bá lọ ìgbà àní jọ ilé mẹ́rin لأن كل جنس مالوه من مضمنها لم يبلغ النساء قتيل النساب أما إذا كانت للتجارة ماذا توفي شعبا ó wà sírò prize wọn lọ́wọ́ àwò prize lọ́wọ́ àwò tó ti wọ nìsáàbò wó ó di ẹyin yàrá ó yẹ jùmọ̀ bá àdó àmà àdó لأنها وحالة لنا ما ذكر تعتبر من عروض التجارة لا تدور أعتقد كي أولي يقول يا مبتع كان كأنه سنتان تنتهي أولي أولي تو أتمنى تقوى أولي تبقي زكاة نقدية يوجد من كاش نقدية كمان نص على ذلك أهل العلم دعوة فان صغير وأدلة في ذلك واضحة لمن تأملها أوال أزول أهل وكنت قمم به كنت بانوسي والله تعالى قدوة نبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وعلى آله وسلم نعم sílẹ̀ kí èèyàn kí èèyàn ṣòfò kí èèyàn ṣòfò. àmì ìṣe kí bùkátà lọ ẹgbẹ́ ilé tó ń bára dé máa kí títà náà ẹgbẹ́ tó ń bára dé kí títà náà sí ìlọ ìlọ ìlọ. àmì ìṣe kí ìbá kà á máa rẹ̀ lókè. kí wọ́n kìí ní sáàbù ẹ̀rọ ní ìwákìlẹ̀ ìsáàbù owó ilé ìwọ̀ tí ọdún sáàbù ilé ìwọ̀ ọdún sáàbù ìbáàlì ẹ̀rọ tí ó ní náà fẹ́ kó wá kó wá. Tó wá tó ní káàkiri náà, ó ní káàkiri náà ní báńkì.

ẹ̀dọ̀ ojúmọ̀ sọ ìpín ní ìsẹ́kọ̀jà rẹ̀ wù yà owó rẹ̀ tí ń kú ní náà ní ilé ní satisfaction wọ́n yìí kò gbìlá owó tí wà ní tó wà ní lọ́wọ́ rẹ̀ nígbà tó ọdún kàwáyé yóò yọ ọtọ jàre fún ayọ̀ tó wúlò ẹgbẹ́ ìgbẹ́ owó náà ló mọ ní táyì. nígbà tó ti wo èyí fún ìwé owó yóò àwọ ìsáàbò lẹ́yìn lẹ́yìn ìwé owó ìwọ́ mọ́wọ́ mi gbọ́ owó tó wà ní ọjà ìjọba ọjà ló lè ní two million èyí tó wà ní báńkì èyí tó wà ní lórí three million bábẹ́ ìzọ̀ká ìzọ̀ká five million lórí ó ní òkúndẹ́gbẹ́ àtọ́jà yóò ti wọ̀ nìsáàbù ara ó gbogbo ẹ̀ ti wọ̀ nìsáàbù gbogbo owó rẹ̀ lẹ́ gbogbo ló ti wọ̀ nìsáàbù ó ní láàpọ̀ ẹ̀ lọ́wọ́ wà á rí bí sẹ́yà Thank you ẹgbẹ́ tó kù lọ bímọ ilẹ̀ nǹkan jáde nínú àwọn ọmọ yẹn àwọn ewúrẹ́ náà tó jáde padà àwọn ewúrẹ́ ó ti yá wọn ewúrẹ́ mọ̀ tó bẹ̀rẹ̀ ewúrẹ́ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n pẹ̀lú ìwúrẹ́ àpọ̀ ni wọ́n fi ní òkú kọ̀ wẹ̀rẹ̀ lùwọ̀ ẹ̀yà àti àtìsànlẹ̀ àti ìwúrẹ́ lẹ́yìn ọgbẹ́ ẹ̀lẹ́gbẹ̀ òwúrọ̀ àti òbúkọ náà ni àbúkọ àti àgbò ìwúrẹ́ ìwúrẹ́ ìpínlẹ̀ yẹn ẹ̀sìn ni mo lè jọ màálù àti àgbọ̀mẹ́ papọ̀ tẹ́wìnì náà níbẹ̀ wọ́n mọ̀ káàdì ewúrẹ́ lọ́tọ̀ ni àbí wọ́n máa káàkiri orúkọ ọ̀pọ̀ mọ́ ewúrẹ́ náà papọ̀. nípa àbẹ̀wò ẹ̀ kílẹ̀ ní gánà ní gbogbo wọn. ó lè bí nọ́mbà wo ni nǹkan oṣù tó fi tó wọ. fọ́ọ̀tì fọ́ọ̀tì ẹ̀rọ ẹ̀kọ́. wọ́n wà lóyọ̀ pẹ̀lú ẹ̀. ó lè náà wà lókun sẹ́lá ní. Àmọ́ tó wá ní fún lè sá yọ wá tà. Tó bá tà ó lè fi ra àgbà bí ṣọ́ọ̀bù. Ó lè fi ra ṣọ́ọ̀bù. Tí àsìkò wá nínú àwọn nǹkan rẹ̀ ló ní ìdílé ta ìdílé fún àwọn òní tí àsùnwó bá bẹ́ tó fún wa ìdílé ta ìdílé nù ìdáàmì. yóò lọ sí ìyẹ̀dá ọjà níbi ọjà níbi òhó nígbà bá ní ẹ̀kọ́ tó bá bẹ́ẹ̀ lówó ìfúnpá wa lásìkò àwọn ọ̀tá bí ọdún bí ọdún tó wà lọ́jà náà. Oye lẹ́yìn tó wá fún ìyàwó kó yẹ kárẹ́ mi lọ kẹ́rù tí súnmọ́ ọjọ́ kẹrin kó yà máa yọ kálórì ẹ̀ kó máa rò pé òun gbọ́n lórí ẹlòmí máa rò pé òun ọmọdé àbúrò ìwà wọn àlùkù sẹ́lẹ̀ àbẹ̀wò. ẹni tó fowó sílẹ̀ yìí mẹ́ta kan bẹ̀ ní ẹni fowó sí báńkì ẹni tó fowó sílẹ̀ yìí tó rẹ̀ wà ní cooperative yẹn mọ̀ ẹ̀sìn kan lórí tó láwọn tọ̀hún yẹn àwọn kọ́ bí wọ́n lówó yẹn níbẹ̀ yẹn ó ní so ẹni tó ti lówó yẹn pàbẹ́ lówó rẹ̀ pàbẹ́ lówó mi ó fún mi owó rẹ̀ jẹ́ tó kó báńkì pàbẹ́ kó tó tó wà báńkì òní ìzàkà ah, lórí ẹ̀ ọlọ́mọdé ọ̀sán lẹ́yìn náà kí ẹnu máa dọ́gba fọ́lọ̀ ọ̀bà wọ́n ní owó ọmọ ẹgbẹ́ business lára owó ọ̀sẹ̀ǹsì ẹgbẹ́ business tó bá ti di end of the year wọ́n náà ń pín dividend dividend náà sì yẹn tó bá declare ẹni táwọn ti lẹ̀ báyìí ti ní báyìí àwọn ti lẹ̀ tó bá wù wọ́n wọ́n lè má pè dividend yẹn tán tó tẹ̀lé nítorí wọ́n wù tó wá di next year náà bá fẹ́ tún ní dividend tí ò bá báwò bá tàbí báwọn ó táwọn ó fáwọn èèyàn ní dividend yóò wù mí so èyí sábà declare gbogbo dividend yẹn láti fáwọn èèyàn káwá lówó tó wá san bí tòun tó gé ìwà lẹ̀ fún wọ́ọ́ nìsáwọ̀ lọ́dún ṣíṣe ṣe ìpè owó ìpèlú wa ni owó lẹ́yìn ní ọ̀tọ̀ owó bísẹ̀sì ní òde ìgẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ìgẹ́gẹ́gẹ́gẹ́ náà ni wọ́n pín ní bílẹ̀ẹ̀dẹ̀. ìgbẹ́jọ́ tí wọ́n fi dé ìlú ti fún yẹn tó bá wọn ìfẹ́ àgbọ̀n ìfẹ́ lórí rẹ̀. kò sáyé láì gbogbo ní. Ìgbà pẹ̀lú ìdáyé lọ ni wọ́n sọ bẹ́ẹ̀ torí wọ́n ọ̀rọ̀ ìdíjẹ́ ọ̀rọ̀ bá ń sọ ìrọ̀rọ̀ lọ́tà ìjẹ́bọ̀ báwọn ní ẹ̀jẹ̀ ni wọ́n ní ẹ̀ ẹ̀ ṣì náà àtúnlẹ̀ owó ìṣó ẹ̀ta tọ́lẹ̀ rẹ̀ kálórì rẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́kọ̀ lọ́kà ní tẹ́mìlì rẹ̀ lọ́kà wọlé ọ̀ wà ní tẹ́mìlì rẹ̀ lọ́kà nígbà pé ilé ìgbẹ́ náà ti ẹ̀yẹ ọ̀ pàpọ̀ mọ́ tẹ́mìlì rẹ̀ lọ́kà wọlé tí bàbá wọ̀ sọ̀rọ̀ ìlú yìí owó yẹ èrè yẹ ń lọ pẹ̀lú ojúlówó náà nù wọ́n rẹ̀ lọ́wọ́ rẹ̀ lókùsù àbí lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ lókùsù ọwọ́ rẹ̀ lókùsù ní mọ̀ ní ọwọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ lókùsù